wa gbogbo wa síta ń lọ láyé àwọn ọmọ tí máa tẹ kíní sí tó ní ẹ má ka ti nàbà tó máa jáde ọmọ ìyàwó lọ́kọ̀ nu wọn mo sì ma ń sì ń gbowó lọ́wọ́ wọn. ẹni tó béèrè béèrè ní sìn ń tọ́ oníjàkùnmá ti wá hà náà sí báyìí pé káwọn lu o ní wọná he láyé náà ẹni ọba ní òun ọjà haramu ọ̀wọ́ ẹnu òun láyé lónìí kọ́ jáde sí mídíà kọ́sọ́ mi ò rẹ́nìkan kan sọ́dọ̀ ní. ṣe haramu náà ni yahoo tẹ́ ń sọ yìí ṣebí haramu ń jìbìtì ìwọ tí ó ń jìbìtì tó jẹ́ fámìlì rẹ tó fún ọ lóhun tó béèrè bí ó ti rí èmi ò lu jìbìtì ẹ ń ṣe kíní kan fún ọ ń ṣe dàbàrà fún ọ ń ṣe gbá fún ọ àmọ́ àwọn tí ń lù ú wọn bẹ̀rù àwọn tán fún wa lówó. bẹ́ẹ̀ni ó lẹ lómi bẹta rírí. Ah, pé ẹjọ ẹ bá ń sẹ́yìn nígbà tí nígbà ṣe rí ọ̀dà fún ẹ bá ń sẹ́yìn náà wájú ìyàgbọ́n ẹ̀tẹ̀wó sí. adẹ̀tẹ̀wó. ṣé mo bẹ̀rẹ̀ tó ti rí ọmọ ìyàwó mi ń bẹ̀tọ̀ já sí pé ọmọ ìyàwó mi ń bẹ̀tọ̀ yẹ pé kò ní ẹ̀gàn kò ní kèéta kò lọ́rọ̀ ẹ̀yìn a kàn máa bá tiẹ̀ lọ rẹ̀ ìyàwó òun nìkan náà ní ṣe ìwọ wá ṣe ìyàwó àwọn ìyàwó wọn wọná òfófó tí wọ́n ṣe ń kọ́. sinadìẹ ń kọ́. sinadìẹ ń kọ́. àṣẹwò hmm. rẹ tó ń ta ìdí tó ta tó fi jẹ ń kọ́. àwọn ọmọ wọn sì bẹ̀rù ọlọ́run. farabalẹ̀ lọ́ńdà kàtà abẹ́ káyé jẹun kò sí obìnrin tí wọ́n wà lè jẹun náà mọ́. àyà ìlà. ibi ìdá in tó fọ̀rọ̀ gangan ni pé oníyàwó ni wọ́n náà. ó ṣe oníkan ni wọ́n náà. Hmm. ẹni tọrọ ń bá ní rí mú tí wọ́n bá fi dófin ilé ọkọ rẹ̀ ẹdún ẹ. ìran èèyàn méjì lọ́lọ́pàá máa ń dá dúró lásìkò yìí. bẹ́ẹ̀ni àtàwọn àfa àwọn méjì náà nù tọ́lọ́pọ̀ dá dúró nù wọ́n dá bọ́ìsì dúró kò sì dá àwọn àfa tọ́lọ́ àwọn àwọn méjì náà ni iṣẹ́ wọn fẹ́ jọ. ara wọn àkàràǹkùn là káyọ̀ tó bọ́ sí ibi ìdájọ́ wọn ó lè ó lè amúrọ̀bà agbébọnjà ọ̀tọ̀ ni ń wo afọ́lé ọ̀tọ̀ nu o orí mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ wípé èyí fi plus kún o àbí àfa náà kí mo yọ plus kún mẹ́ ordinary ìyàwó ọpọlọ nìkan nìkan hmm. ọpọlọ nìkan kò sí iná tó bá yẹ pé iná bá ń bẹ àwọn tó ń jẹ́ àwọn àfàtàn gbà ń Saudi ò ní gbà hmm. sọ àfọwọ́ra ah, wọn àfọwọ́ra ń gba iná ìtàbí ni ò sí iná nù bí ìjìyà kan bá ń bẹ ń bẹ ó lè jẹ́ rifakọ́sàn kan o lọ́tọ̀ ó lè jẹ́ rifakọ́sàn míì lọ́tọ̀ bí kẹ́lómi ọ̀padà dolo sí kọ́ máa kó wọn padà ráre àbí kí nǹkan padà dàrú bí nǹkan ẹ̀hẹ́n jẹ́ àwọn ẹ̀hẹ́n ọlọ́wà wúlò àmọ́ kò sí iná. Allahu náà wà náà ta ni òní òní ní gbogbo wàhálù gba owó òní àmọ́ àwọn àwọn tó fọwọ́ kọ́ àwọn gba owó ni bí le òun lè padà parẹ́ àbí kí fi ìjẹba àmọ́ pé ń lọ́rùn ń ọ̀ọ̀ gbogbo eré lẹ́yìn náà lànà bí wọ́n padà sí pẹ̀ yóò sì pẹ̀ gbogbo ń kálukú ebi tó fàájú fi sì pẹ̀ náà nu lọ́pọ̀túnlẹ̀ táwa mùsùlùmí ní tó fi ju gbogbo ń kálukú lọ wọ́n yẹ pa ànábì wa nìkan náà ni ó sì pẹ̀ gbogbo ẹni ó sì pẹ̀ pé abojú wókò wókò. olùsí máa wà lè jẹ́nà lọ ṣé ẹni tó náwó yín nìsín kò ní wọná. ṣé ẹni gbogbo yahoo ta <laughs> ọtí gílẹ̀ eh, ń pè ẹ̀gàn irọ́ ọ̀rọ̀ ẹ̀yìn òfófó ọmọ ìyàwó mi bẹ tọ́já sí pé ọmọ ìyàwó mi bẹ tọ́já pé kò ní ẹ̀gàn kò ní kèéta kò lọ́rọ̀ ẹ̀yìn akàn máa bá tiẹ̀ lọ́rọ̀ ẹnu ìyàwó òun nìkan náà ní í ṣe ìwọ wá ṣe ìyàwó àwọn ìyàwó wọn wọná òfófó tí wọ́n ṣe ń kọ́. sinadi ẹ sinadi ẹ ń kata abẹ́ káyì jẹun kò sí omi tí wà lè jẹ́ náà mọ́. àyà kan tó nìyẹn. lọ́tọ̀. torí bẹ́ẹ̀ ni ń tọ́jú àwọn ọmọ ẹ̀ bẹ́ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ ń jẹun bí ọba farabalẹ̀ lókínú ọwọ́ <laughs> bá mi ni obìnrin wa bá mi ni lóyún sọ fún mi pé òun sísà òun dáná pé ayé òun ti ẹ̀wá sùn báyìí wọ́n ọmọ mẹ́ta lọ́kọ òun dálẹ̀ fún un tó sì sá lọ gbà tí ọ̀wá sí nǹkan kan gbogbo bí tóun wá pé iṣẹ́ òun ò rí ẹni tí ó sàánù òun tí ó fún un lówó tó wọ́n máa fi ṣe bísínẹ́sì òun ò rí wọ́n bá jẹ́ pé ẹni wọ́n bá ti àbá òun sùn lẹ́ẹ̀kan tó sì fún òun bíi two million ṣé kò bá dáa ó ní wàláhì làásìm ó ní owó eh, tọ́mọ́sílẹ̀wé jampo àbí kílẹ̀ ń pè èwo ní five thousand jampo five thousand ó búra pẹ̀lú ọkọ̀ ọlọ́run ó búra pẹ̀lú ọkọ̀ ọlọ́run ń sọ fún mi ní o ó ní owó àfáà yìí mẹ́ẹ̀ recently yìí ni last month yìí náà ni ó ní owó jáǹpù ni wọ́n á pè é ni pé kọ́ wá sùn ti ẹni o nítorí wá ẹni ẹtí dé o tí ọkọ̀ jáǹpù kẹ kọ́ sí mu dénú kọ́ sí mu ọ̀dà ogun ẹ̀rú ọ̀hà lọ́ọ́ mà kọ́ ríwe káàkiri àní wọ́n fẹ́ sanwó jáǹpù ọmọ bàbá tí wọ́n ló gbé dání. òkè òkè òun náà wá rí ibi gbé lọ. wọ́n pè é nítorí pé òun gan lọ sọ fún tọ̀hún wípé. ẹ bá rí pé ọ̀dàkùnrin fọ́nà wọn ni ah, wá o tọ́ba nǹkan ẹ lè ṣe tá a bá ti rí àwọn àwọn mánu àwọn mánu wa á pè ọ́ wọ́n sì pè é pé máa nǹkan ti dé o báyìí báyìí ẹ sì gbé wọn sùn ni àwọn ò ń sùn ni ọ̀hún abọ́ntọ̀ ń sọ̀rọ̀ ànútọ̀ ó sùn tó mu ọdí wa ah, eh, ó ní rẹ̀ náà eh, ten thousand ó ní ten thousand ni ó kọ́ sunkún ó kọ́ kọ́ fóònù kọ́ wọ́n yóò sanwó jáǹpù lọ́la bàbá ń gbọ́ ọmọ ní sí ìsunkún òun fẹ́ kàwé sí ọlọ́wọ́ ah, ah. nàìjíríà kọ́sìm kí ni wọ́n ló ṣe ọlọ́wọ́ ó lè kọ bẹ́ẹ̀ni o sì gba ohun láàárọ̀ ó lóun kọ́kọ́ ra ìrẹsì náà àwọn akọ́ jẹun láàárọ̀ five thousand ó lè fi sanwó jáǹpù eh, ó kọ́ ṣe bìrì jáǹpù. ṣé ẹ bá ń ṣe yọ̀ wọ̀ náà èyí eh? hmm. sọ pé kò ní wọná fa èyí ń béèrè ni pé ṣé yọ wọná ni èyí sọ pé kò ní wọná èmi náà ń wò ni èmi ká bí àwọn èèyàn ní fún kálukọ dáhùn pé ṣé yọ wọná eh? àwọn ọmọ ò rí nǹkan kan jẹ gbogbo ẹni ó tọrọ lọ́wọ́ rẹ̀ wọn ò fún kò ní option kan kọjá kó fi ìdí kalẹ̀. ọmọ táwọn yẹn máa ń kí àwọn yóò sì máa ṣe ń gbàdúrà kí wọn ò ní làákàyè bá a balẹ̀ ayé wa tò mọ́kọ́ ó ti wà disorganized ah, gbogbo ẹ ti dàrú. Ah, àmọ́ ikú akpa dé kèké níṣẹ́ báyìí ó bu ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tá a sì mà tá a ń gbàgbà ẹnìkan ọ̀tọ̀ pé ká mọ̀ wọn tí wọ́n kàn ṣẹ̀ṣẹ̀ wa. bẹ́ẹ̀ni tó bá bọ́ sí ìrì yahoo nísìnyí. mo mọ kò ní bọ́ bẹ́ẹ̀ èmi ò ní jẹ́ bọ́ bẹ́ẹ̀ ni. ẹ kò tiẹ̀ ní bọ́ bẹ́ẹ̀ àmọ́ tó bá láwọn ti ń ṣe ẹ pé àwa àfa àmọ̀ sàdọ́ àkọlọ́njọ lọ wájú ó sì mọ̀ pé àwa àfa òun wà ní kinní. tó sì láwọn boys ti ń ṣe láwọn ah, wa ni wọ́n máa ṣàdúrà fún un. àwọn àdánù mọ̀ mú wọn fún àwọn ah, aláàmọ̀ sàdúrà fún wọn àdúrà wọn sì máa gbà. wà gbogbo wa síta ń lọ láyé àwọn ọmọ tí máa tẹ kíní sí tó ní ẹ má kàdínà bàtà máa jáde ọmọ yahoo lọkọ nu wọn mo sì mà ẹ sì ń gbó lọ́wọ́ lójú ọ̀nà aláàfáà àti Saudi àwọn àfáà tí wọ́n ń ṣe yahoo fún Saudi àwọn náà lówó lọ́wọ́ jù àwọn àfáà àti alukaya aláwọ̀ ya kàrímù àfáà tí ò bá ti lọ́mọ yahoo ọ̀rírì kẹsì. ajá Abdulrahman tọ́ba yẹ pé ìhun ọlọ́wọ́ bá fi fìyàn wọná tọ́mọ yahoo ọba ti wọná gbogbo alájọwọ́ o ah, torí pé gbogbo ẹ̀mí sẹ́rí ọ̀rọ̀ tèmi dàgbà pé bẹ́ẹ̀ ló ń èmi máa sọ tí ń jòdòdò ọ̀rọ̀ gbogbo wá sí tí ì máa lọ láyé ọmọ ìyá tá a bá ní kálukú mú wàdúrà wa ọmọ ìyàwó ń bẹnu ẹni tí wọ́n máa sọ pé ẹ má kàdí nọ́mbà wa wàláì wọ́n wà ń bẹ̀ o. njọ àfọlájọ tí a lọ èjìgbò ń alẹ́ àti fọ́ọ̀tì mọ́júmọ́ january twenty twenty four yìí. tó ń tẹ ẹlòmíín tẹ twenty ẹlòmíín tẹ ten ẹlòmíín tẹ kọ́dà rẹ ni tó tẹ fifty. wọ́n tẹ wo. síbi kí ni ọmọ yìí. wọ́n tẹ wo. àmọ́ tó bá dàlù kìí àkáǹtì fifty ni wọ́n gbà á torí wọ àkáǹtì rẹ ló fi kalẹ̀ mọ́mọ́ yìí fi tẹ̀mí kalẹ̀ ní ẹ̀sìn fi mí hàn balabala òun náà gbà kan. láti kò ní kankan tí fi nífù gbèsè ayé rẹ owó àmọ́ yahoo ni. rárá ara, rárá ara, ara, ara, ara, ara, ẹ̀sìn fi mí hàn bó ti rí nù ẹ̀sìn fi mí hàn kí ló pé àbáṣẹ́dọ̀ ló wá àbáṣẹ́dọ̀ ló wá.

kó lè bẹ̀rẹ̀ o ò ní wọná mm, ní wọná ah. orí ẹnu ẹ̀wọ̀n tó bá láyé náà náà tó kò sí àmì náà àmẹ́yù tó bá rí láyé náà tó ọ. fẹ́rí àwọn e, àwọn èèyàn máa máa sì mí gbọ́ ni. ó ah. oh, ò sí gbọ́ dá ìbàjẹ́ síbi eh. máa máa sì mí gbọ́ ni ah. ẹ wá ẹ dákun ṣé ayé mọ́ hmm. òun ọ̀dà ní sinjọ́ mo béèrè tí mo ti kọ́kọ́ béèrè kí n tó sọ̀rọ̀ yìí mo kọ́ béèrè wípé ẹni ọba ní òun ọjà haramu ọ̀wọ́ ẹnu òun láyé lónìí kọ́ jáde sí méjì àkọ́sọ mi ò rẹ́nìkan kan sọ́dọ̀ ní. ṣe bí haramu náà ni yahoo tẹ́ ń sọ yìí ibà haramu ń jìbìtì ìwọ tí ó ń jìbìtì tó jẹ́ fámìlì rẹ tó fún ọ lóhun sóò béèrè so ó béèrè bí ó ti rí ẹni ó ń wọ́n kàn náwó lọ́jì ẹ̀ ni. ṣé báwọn afá àtijọ́ wọn àná ńgbà táyé dẹ̀ táyé rọrùn ṣebí yẹn bá fún wa lówó wọn béèrè pé ń bolo tí wọ́n tún wá bá a débi ó ti rówó òun kó tó lè gbà wọ́n sọ owó òun di hellon kó tó gbà nísìnyẹn nìkan kan ò béèrè nǹkan kan mọ́ sẹ́mi tí mo lọ́wọ́ àṣì táwọn ọmọ pé mo ní ònkálukú ònkálukú jáde oní fifty oní nǹkan kan sẹ́mi níwà nígbà náà kí wọ́n má tẹ̀. máa béèrè pé sẹ́kì ń ṣe. farabalẹ̀ kí n wá délé káwọn ọmọ mi ó ní ẹ káàbọ̀ kí n máa fọwọ́ ra ara máa fọwọ́ ra ara látàwọn lọ́wọ́ àṣì láti bí ọ̀sẹ̀. látàwọn lọ́wọ́ ẹnu gbọ́n kálukú wọn máa jẹ́wọ́ rẹ̀ dé àwọn èyí jẹ́wọ́ ni hmm, èmi máa jẹ́wọ́ o àwọn èyí jẹ́wọ́ ni. aláwọ̀ afá aṣáà lùkà yà láwùjọ. èmi ò lu jìbìtì parabalẹ̀ parabalẹ̀ parabalẹ̀ èmi ò lu jìbìtì ẹ̀ ń ṣe kíní kan fún ọ ń ṣe dàbàrà fún ọ ń ṣe gbá fún ọ àmọ́ àwọn tí ń lù wọ́n bẹ̀rù àwọn tán fún wa lówó. bẹ́ẹ̀ni ó lè lómi bẹta rírí pé ẹjọ ẹ bá ń sẹ́yìn nígbà tí nígbà tí ẹ̀rí ọ̀dà fún ẹ bá ń sẹ́yìn náà wájú ìyákùmá ẹ̀tẹ̀wó sí. adẹ̀tẹ̀wó. ṣé mo bẹ̀rẹ̀ tó ti rí. láì láì rí ara rí. lẹ́yìn ẹ̀sùn tí wọ́n tún tí tọ̀hún tún sọ pé so osmox so hmm. osmox ibẹ̀ nìkan ló gbowó mọ́ṣáláṣí tí ọkọ̀ dùn ní. bẹ́ẹ̀ni tanto ni so osmox so osmox ẹ̀ so mọ́ṣáláṣí títí dọ̀la kò so rẹ̀ kí ló ṣe òun yahoo ló ṣe. jìbìtì ó ti pẹ́tipẹ́ ọgbọ́n àbáyé ayé ti dàrú. ṣé n tanra wọn ọ̀dà ní ṣebí tìbí tó aláṣọ yìí tàwọn alùsùn náà aláṣọ òun káwọn náà kọ́ jáde pé àwọn ṣe àwọn ṣe gíríhùn. wọ́n gbọ́dọ̀ bóde torí wọ́n kọ́ mọ́sálásí. ẹni tó gba mi nísìnyí mi ti fi lẹ̀ fọ́lọ́run nísìnyí. tọ́ tọ́ ìgbà báyìí ọ̀kan ló tún wọn wá mi. ẹnu ẹdàkùn ẹwo profaili yẹn kí lẹ kpọkọ rẹ Muyideen Adéní àánú mọ aṣọ sọdí kan tó gbá wa àgbẹ̀ wọlá tẹ̀yìn eré tó lọ́wọ́ gba mi nísìnyí kọ́sìm balabalẹ̀ ọlọ́lọ́ yóò ti gba ọba àlù kan rí. má dàlá mẹ́lẹ̀ fọ má dàlá kó sí ẹ̀wọ̀n lọ́kùn sí. ṣe é rí àbá ọgbà tálí kan náà. àbá sábà Abdulhakeem ọ̀dàbí ẹni ni kì í ṣe ẹni ọ̀rọ̀ gidi wa ẹni tó mú ọmọ yahoo tó mọ̀ wípé ah àwọn yahoo ni ọ́ owó náà ni ọ́ gbà lọ́wọ́ ẹ̀ tọ́ báyìí ti gbó lọ rẹ̀ ó sì jùlẹ̀ pé ọmọ lọ ẹgbẹ́ mi ọmọ kí ni tí ń tí ń ṣe wá. ṣébi táyé ti dà ní. kí ló sọ̀kan fún yín ah. tí ẹ sọ pé wàá lè pè é wọ́n pàdé wa. bẹ́ẹ̀ ni àbá yìí. ní sáìdì ọ̀dọ́ wa bẹ́ẹ̀ náà ní kò sí bẹ́ẹ̀ ni mo sọ bàbá kàwé ní airport wọ́n sì mú wa wọ́n bá ní à ń gbé lọ police station. ẹni tí ì ọlá pé àwọn téèyàn kó nínú àti sànù wá lè mí ló jẹ́ kí wọ́n mèmí náà papọ̀ wọ́n sì wọ́n dẹ́ẹ̀dì lọ wa. lọ ẹni tó gbarú owó ọmọ yahoo tó tún ọmọ yahoo yahoo lòun náà ṣe tọ àbá tí wọn lọdọ rẹ̀ pé wà dùn wa ọlọmọdé àríjà pẹ̀lú ní hmm. because ọjà tó ta ọjà gba owó bàbá ṣe etiquette tọ́pìkì tí wọ́n yẹn nídìí èmi ọmọ ẹ wá tọ̀ ẹ wá fèsì ẹ wá fèsì ẹ nìkan ṣoṣo ẹ wá fèsì ọmọ yahoo nìkan ẹ wá ń gbà ara àwọn yahoo ẹ bá jẹ ara ọmọ yahoo ẹ wá dàbí kẹyìn wọn mọ ẹ fèsì ẹ àwọn tí wọ́n ju àwọn yìí ń lọ ń bẹ̀ ṣe bí àwọn yìí ń ṣe bí ebi àárín àwọn àtẹ̀bó ni àwọn atọ́gba owó ti Saudi ọwọ́ ọlọ́run wọn ti ọlọ́run náà gbá lójú ọlọ́run gan làwọn tún gbá lójú. tí wọ́n tún le. ah Ah, ọlọ́run ìyẹn fẹ́ kí ìfẹ́ kí ni ìwọ̀n pọ̀ akarabakumula kó má bàa pọ̀ ni. sábàákìm owó mọ́sálásí hmm. owó lékéwú owó àwọn masakin wàláyé ọwọ́ ọlọ́run wọn ti gbà. akarabakumula ọ̀kan ń gbà wá láti ilẹ̀ Saudi báwọn náà owó ọmọ mùsùlùmí. bẹ́ẹ̀ ni. ọmọ mùsùlùmí wa ń lọ léèwé ọwá lásìdẹ́ǹtì àwa gbẹ́ ìrànlọ́wọ́ lọ ọ̀dọ́ rẹ̀ ó ní kò sí ní tọ́jọ́. sáwọn yẹn gbọ́ dáadáa báyìí. ọjọ́ kejì lọ́lọ́ra ní next motor ẹ bá ń tún ẹ bá ń tún wí kílẹ̀ kí ẹni kíni. mo ní ẹrú ọlọ́run kan náà àwọn tí ń lọ gbowó nílẹ̀ Saudi ni owó mùsùlùmí owó ọmọ mùsùlùmí wọn ń lọ gbà ọmọ mùsùlùmí wa ń lọ ilé ẹ̀kọ́ wa lásìdẹ́ǹtì ọwọ́ adálẹ́sẹ̀ àwa báràn lọ́wọ́ hospital lọ sọ́dọ̀ rẹ̀ ó ní láti fún wa pé wọ́n kọ́ lóhùn òsínlé jọ́ kejì tá a lọ ó ní kò sówó kankan lọ́wọ́ jọ́ kejì lọ́lọ́ ra latest motor. àwọn tí ń sìn torí ẹ̀ gbowó náà nù ẹ jáde kẹ sọ tọ́pìkì lórí ẹ̀ ẹ jáde kó kálukú ó ṣe tọ́pìkì lórí rẹ̀ wípé èyí tá à ń wí yìí ṣé kèé ṣe ṣéyìn òun náà ṣe náà ń mìíràn yahoo kátó wá sọ ọ̀rọ̀ ń dà jálàbí àbá ọ̀n ti jálàbí èyí òun náà wá pọ̀ lọ rẹpẹtẹ tá a bá lọ ń dà jálàbí òun yìí wá fẹ́. àwọn tó wá ní plus yẹn làwọn tí ń àwọn tí wọ́n máa ń pààyàn ń fẹ́ èèyàn ṣe owó wọ́n ń fẹ́ jẹ ṣe ara àwọn tó níyàwó plus pẹ̀lú àwọn tí ń fẹ́ èèyàn ṣoògùn owó ìran kan náà tún làwọn èèyàn lọ́tọ̀. Eh, torí pé ẹ̀ṣẹ̀ méjì làwọn dìhun ordinary ìyàwó yìí ẹ̀ṣẹ̀ ni o gbogbo ń táwọn wí ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ o kàbáyìrí ni o ẹ̀ṣẹ̀ lálá ni o ah, gbogbo jìbìtì nǹkan kan yìí ẹ̀ṣẹ̀ ni kàbáyìrí ni o o tiẹ̀ ẹni tó wá fi plus kún tiẹ̀ òun ó di méjì nu ẹ̀ṣẹ̀ ti gbájúẹ̀ ọ̀tọ̀ ẹ̀sẹ̀ tí kò tún lè fi nǹkan kí nǹkan ṣe oògùn ń pààyàn ń ṣe gbogbo àwọn aburú ń fi ń wá ń fi ń wọlú gbohùn ń fi ń wá gbogbo ẹ̀ ń plọ́ọ̀sì ẹ̀ ẹ̀sẹ̀ yìí ń rọ̀tọ̀. ṣé àwọn tó ń gba mùsáàdà náà tún plọ́ọ̀sì ẹ̀. Ah, ọlọ́run jọ da fún ọkọ sí ìròyìn tó sọ yìí dá. àwọn ní mùsáàdà. ọ̀kan bẹ ìyẹn wa ni. òun náà tún plọ́ọ̀sì ẹ̀. ìyẹn wa ni. Hmm. wàláyé tàlá ìyẹn wa ni. ààrẹ dé gbogbo ohun tí yóò sì jẹ ààrẹ òun náà nù ẹ gbọ́ ọwọ́ lọlẹ̀ lárúbáwá bíi títí máa lè gba owó ọwọ́ adébẹ̀ ń dọ̀rọ̀ lárúbáwá lárúbáwá ń kan lábùkù wípé àwọn èyí tó gbà lọ́wọ́ wa àárín nǹkan gidi tó fi ṣe lárúbáwá lè nígbà lárúbáwá lè tó jáde ta nígbà tí ó dé ta àfà ẹlẹgẹrú ó gbé bá tirẹ̀. araba tó la múnú ó gbé kinní ọ̀hún ó fi banu bí ó ṣe fi banu ó wá padà èyí tó fi pajú èyí pajú ó wá padà dọ́dọ̀ lárúbáwá lárúbáwá tó bínú lé ṣe é rí ń kálẹ̀kùn sàlámù alẹ́kùn sàlámù alẹ́kùn ah yà ṣe kánà alamu. wàmúlẹ̀ àwọn yà ṣe kánà jíta mi tó. kí o gíràpù o lárúbáwá. ó gíràpù ẹ̀ lárúbáwá ọwọ́ sálámà sí ọ ní ah mo ti rí yín pẹ́ mo ti ń retí yín ní ah ó ní bẹ́ẹ̀ ni abẹ́kẹ́ tọwọ́ bọ kí ni tí mo gbé wá tí mo gbé wá ní tírílíọ̀ yìí náà ni ti project wa yìí ó ní ah ó ní ok ó ní ah láti ọmọ tí wọ́n wáyé ti pẹ́ ó sì approve bẹ́ẹ̀ kọ́mọ kọ́mọ ó sì approve ó sì gbà àbá <laughs> ẹ wo lakunjá ma plus ni o bóyá bó ṣe bọ́ tàbí ó lè kàdísì àdísì wọ́n lọ́ ka plus nu <laughs> ok ok mo lè kàdísì. <laughs> ọlọ́run ó síjú àánú rẹ̀ gbogbo wa ọlọ́run ó síjú àánú rẹ̀ wa allahumma aati kulubana taqwaha ẹ́ gbogbo àwọn tó ọlọ́run kọ́ ayé ti dàrú mọ́ afáàkà kọ́símù abó olójúnu àtúnbọ̀ wá wọ́mi náhíà ọ̀kan nìyún okùn náhíà àtàwọn obìnrin èyí láyé náhíà ti abẹ́ bẹ́ẹ̀ ni alùpùpù náhí àti abẹ́. tá a bá fẹ́ ṣe program wọ́n ṣọ̀dà Facebook. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ló pa. ninety nine point ninety nine percent ló kó síbẹ̀. bẹ́ẹ̀ni náhí abẹ́. ká tún wá lọ abẹ́ á tún wá yí ikú ọlọ́dọ̀ mi àwọn ọkùnrin yẹn tún wá ṣe wúkọ̀ á tún tìjì ẹ̀yin náà ń bẹ́ á. kọ́sìm. náà kọ́sìm. wọ́n tún gbé ẹ̀gbẹ́ ọkùnrin ó dáa á fún wọ́n tún gbé ẹ̀gbẹ́ àwọn aláfa. <laughs> kọ́ọ̀sìm. èmi mo sọ pé wọ́n ń gbé àwọn ń gbé àwọn àfa. àbá nǹkan ti dàrú láyé. wọ́n ń gbé àwọn àfa sùn. ẹ wá dákun tó ní wọn. kọ́ọ̀sìm ẹ wá ẹ dákun ẹ wá dákun ẹ sẹ́ni gbogbo ti ń wù yí àbá bó ti rí o ah, ah, ah. súnmọ́ bí la ilẹ̀ di la ìlà ìlà wa. báyé ti rí nu kí ni mo á fẹ́ lò ń bẹ̀ farabalẹ̀ kí ni mo á fẹ́ lò ń bẹ̀ ni pé sí Hakim, sí Hakim, <laughs> ìlú tá a wà lọ́fàfà bóòlù ọlọ́run fẹ́ dájú ẹ̀ yìí nta fẹ́ mo kàn fẹ́ béèrè nu hmm. bóòlù ọlọ́run fẹ́ dájú ẹ̀ ìlú tá a wà lọ́fàfà gbogbo obìnrin tí wọ́n ń gunrí rẹ̀ tí wọ́n ń fún lówó kìí jẹ́ pé ń fi ìdùnnú ṣe fa ìbọn kan mọ́ sọ yìí torí ọmọ ẹ̀ ọmọdé ń sọ fún pé wọ́n mi tó wọ́n tó wá ní bá wọn ṣe lọ́dún yìí ni kọ̀ wá ní option kan kọjá. jẹ́sẹ̀ wá dàbí ọ̀lẹ. so gbogbo àwọn tá a wúyìn náà n ò rí ọ̀nà kankan náà ló fi survive ayé wọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké náà rárá wọn lè wé nísìn láwọn ọmọbìnrin ó ti bá wọn ọwọ́ àwọn ọkùnrin ọlọ́kùnrin ni wọ́n ti ń gba owó ẹ̀jẹ̀ wọn wọ́n á bá a sùn ni wọ́n á fi sanwó léwé tí ó fi parí inú ẹlòmíì tó ń lọ léwé ọmọbìnrin mi ti ń lọ léwé òun ló tún ń bọ́ àwọn fámìlì ẹ̀ nù ilé àtìyá àti bàbá rẹ̀. wàláì.